ní oṣù ma míì má yàtọ̀ sí Ramadan àfi lóṣù Muharram ọlá ti Muharram ọ̀pọ̀ wọlé ti Ramadan ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo ẹrú ọlọ́run ọlọ́run bá gbà fún pẹ̀lú àlàáfíà àti ara láti lè kẹ́nu rọ́sẹ̀sì fọlọ́run kó ṣe siyam nínú oṣù tá wọ́n bá burú títí téèyàn ti ẹ̀rí kan ṣe kéèyàn má jẹ́ nìkan nínú ẹni tí ò ní kópa nínú gbígba tásùá àti àṣúra tásùá ọ̀nà lọ́jọ́ kẹsàn-án oṣù ọ̀n lò ọ̀nà lọ́jọ́ kẹwàá oṣù muharram ọ̀nà lọ́la ọlọ́mọba ni ká láyé báyìí ọjọ́ kẹsàn-án oṣù. afẹ́ kí mùsùlùmí kó gba ọjọ́ yìí pẹ̀lú àníyàn pé òun gba Tásúà láti kọ́ sí anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó bá jẹ́ pé Tásúà ó lè dàrúpọ̀ mọ́ Àṣúrà lọ́dọ̀ ẹlòmíì kò burú kọ́ ọmọ fẹ́ gba ọjọ́ kẹsàn-án nínú oṣù al-Muharram ọjọ́ kẹsàn-án nínú oṣù muharram kọ́ ọmọ bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ tó bá sì di lọ́la kọ́ ọmọ lọ́kàn rẹ̀ kó o fẹ́ gba ọjọ́ kẹwàá nínú oṣù almuharram àwọn ọjọ́ yìí irú ọ̀la tá a pè ní aṣúra anábì máa ń gbà ó sì fi yé wa wípé òun ń tọrọ lọ́dọ̀ ọlọ́run kọ́nà ó fi ṣíṣe ṣìyàmù ọjọ́ kẹwàá nínú oṣù muharram kó fi pa ẹ̀ṣẹ̀ ọdún kan rẹ̀ torí ẹ̀ èmi ń fẹ́ kọ́nà ó pẹ̀sẹ̀ mi rẹ̀ ó dájú pé wọ́n náà ń fẹ́ bẹ́ẹ̀ àwọn ọ̀nà tọ́lọ̀ ńlá fún wa ẹ̀jẹ̀ àjọ kan náà ẹni tí ó tọ̀ ṣìyàmù kan kò dín kankan kù ní àlàáfíà rẹ̀ yóò tún lékún ni ṣìyàmù ọjọ́ kan kò dín kankan kù nínú bó ṣe jáfáfá nínú iṣẹ́ rẹ̀ yóò tún lékún sí i torí tẹ̀lé tọ́lọ́run yìí máa tún ní sẹ́ni kì í bani jẹ́ ọjọ́ yìí lọ́dún yìí ó wá sí ọjọ́ méjì tó ṣe pé ọ̀kọ̀ọ̀kan nínú wa anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ti kọ̀ fún wa láti dá àwọn ọjọ́ yẹn yà sọ́tọ̀ láti ṣe sùyàmù ọjọ́ jùmọ̀ àti ọjọ́ accept ṣùgbọ́n ìgbà tó ṣe pé kìí ṣe páwa kàn fẹ́ dá àwọn ọjọ́ méjì yẹn yà sọ́tọ̀ láti kẹnu ró nínú wọn ni ṣùgbọ́n ń ṣe làwa fẹ́ gba Tásúà àti Àṣúrà ọ̀tọ̀ náà súnà ànábì sallallahu alaihi wasallam ni torí pọ́jọ́ tá bá ní kẹ́ ẹ gba kẹ́ ẹ kẹnu ró ní àwọn ọjọ́ yẹn bí irú ọjọ́ àràfà bí irú ọjọ́ Àṣúrà bíi tasuwa nínú ìmọ̀ ọlọ́run kò síjọ́ tí ó lè jẹ́ láyé ó lè jẹ́jọ́ àtìní ó lè jẹ́ talata ó lè jẹ́ alárùbá ó lè jẹ́ alhamis ó lè jẹ́ jumua ó lè jẹ́ asabt ó sì lè jẹ́ alahad kò síjọ́ tí ó lè jẹ́ so ẹnìkan á sọ pé ọ̀gbọ́dọ̀ gbá o nítorí pé ó ti jọjọ jumua ọ̀gbọ́dọ̀ gbá o torí pé ó ti jọjọ asabt má dá lóhùn má dá lóhùn rárá ohun ọ̀lẹ́sìn ṣe ìdí ni ti fi ń sọ pé kí wọn náà má sí torí pé kí ni wọn ń gbà àṣùrọ kí ló ń gbà tàṣùwà kí ló ń gbà ọjọ́ àràfà kò sì síjọ́ tí àwọn ọjọ́ yẹn ò lè bọ́ sí nínú mọ ọba Ẹlẹ́dàá wa anabi sallallahu alayhi wa sallam ìgbà tó sì ṣe wá lójú kòkòrò láti ṣe bẹ́ẹ̀ kò sọ pé àyàfi táwọn ọjọ́ yẹn bá bọ́ sọ́jọ́ kan báyìí eléyìí jẹ bó ti ṣe jẹ ń bẹ̀rù torí ẹ̀ àwọn ẹni tó lọ ràn lọ́wọ́ tí wọ́n ń gbà Ọlọ́run bá kó tẹ́wọ́ gbà lẹ́sìn lọ́dọ̀ wọn àwọn ẹni tí ò láǹfààní àti gbà tòní ọ̀la náà ọjọ́ ni Ọlọ́run bó ṣe rọrùn fún wọn láti gbà tọ́la ẹni tí ò bá wá gbà tòní tó bá gbà tọ́la kó gbìyànjú láti gbà tọ̀tún lámà ẹni tí ò gbà tòní tó bá gbà tọ́la kó gbìyànjú láti gbà tọ̀tún lámà apá kan nínú àwọn èèyàn ìgbàgbọ́ wọn òun náà ni wípé sùyàmù aṣúra sùyàmù káyókáyó ni yẹnni kí ká jẹ yó ká jẹun yó ajẹrankùn gbẹngbà tẹ bá sínú kẹ ẹ jẹ ajẹrankùn ajẹranjú eléyìí òsì lákọọlẹ nbìkan wọn náà kàn tún gbọ́ wípé tabagba aṣúra irú bá a ti ṣe dáwọ́ dùnú. fúnyàwó àtọmọ wa yọ yà wọn lẹnu púpọ̀ nípa pé irú ẹran tí táyé rà wálé irú àwọn oúnjẹ dúndùn táyé fi kọ wọn tẹ́lẹ̀ gbogbo ẹ̀ lára wálé gbogbo eléyìí ò sí lákọọ́lẹ̀ nbìkan ò sí nbìkan oúnjẹ yìí jẹ náà kò sí wàhálà kò túmọ̀ sí pé ńgbà tí wàá ti sí nbìkan wá sọ pé so eléyìí túmọ̀ sí pé bẹ́ẹ̀ ṣe máa ń ṣẹ̀ṣẹ̀ mi tẹ́lẹ̀ iná ni ó kọ̀ntínú kò sí nǹkan tó tuntun tá a fi wá lọ dá gbèsè bọ́ra ọ wa lọ máa ẹ túláàsì ìgbé torí pé aṣúra ni wọ́n ní ká náwó kò sẹ́ni tó ní kọ́ náwó kò sí sẹ́ni tó ní kọ́ ya àwọn tẹ́lẹ̀ náà so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àwọn obìnrin tó ṣe pé àwọn ń ṣe nǹkan oṣù ní òní jẹ́ kó láǹfààní láti gba aṣúra àbí tásúra àbí àbáwọn méjèèjì papọ̀ kò sí tó burú kírun àwọn obìnrin bẹ́ẹ̀ káníyàn wọn dà pé a ah, tí ò bá jẹ́ pé ọbọ̀ sásìkò nǹkan sùn ó ní o òun náà bá ṣe kínni òun náà bá gbà ọlọ́run ẹlẹ́dàá wa máa sani lẹ́sàn-án pa àṣẹ rere tó ń ti pa àṣẹ nígbà tí ìdíwọ́ kan bá mú wa máa ṣe ìgbà tó ṣe pé ìgbà tí ò bá sídìí wọn àá máa ṣe ọlọ́run ọba aláàánú ni tẹ̀lé pé àníyàn ọ̀sàgbàṣẹ́ táníyàn wọn ti dá ìpè hàn lẹ́sìn tọ́lọ́run ní kí n máa ṣe nǹkan oṣù mo sì gbá ọ tí ò bá lọ jẹ́ pé mo ń ṣe nǹkan oṣù lọ́dún yìí náà ni ìbá tún gbà ọlọ́run bó sì fọ́n ládàá pọ̀ gbà torí ẹ̀ ọ̀dọ̀ wọn wa ká gbìyànjú láti jẹ́ káníyàn wọ́n dá bẹ́ẹ̀ náà ni bàbá aláàrẹ̀ tó ṣe hàn lẹ́sìn tí mo gbádùn mo gbà o ọdún ìyá rẹ̀ ni ò jẹ́ ń gbà ọlọ́run sì fún ọ ládàá pọ̀ gbà. amẹ́ni tó bá jẹ Ramadan tí ò tí ì sáde sìn kò ní láǹfààní àti gbarú àwọn síyàmù yìí o torí ẹni tó jẹ gbèsè ọ̀ràn àyàn kì í yan náfìlà o ẹni tó jẹ gbèsè ọ̀ràn àyàn kì í yan náfìlà à ń bẹ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kó túbọ̀ máa ràn wá lọ́wọ́ lórí àti máa tẹ̀lé tiẹ̀ kó tún bọ̀ máa ṣàtìlẹ́yìn fún wa lórí àtúmọ̀ tẹ̀lé nàbà Muhammad sallallahu alayhi wa sallam kó wá sí gbogbo àwọn ìjọsìn tá à ń ṣe ní àtẹ́wọ́gbà kó dákun kó sí wa lọ́wọ́ kó forí jìn wá ká tó kú kó forí jìn wá lẹ́yìn ikú wa kó ṣàánú wa níjọ́ gbẹ̀ndà al-qiyama kárántí pé nùtọ́ lọ́ọ́ máa fi ṣàánú ẹ̀dá tó fi máa ń gbàdúrà rẹ̀ ní gbogbo gbàtẹ́ bá ṣàdúrà kẹ́ sàṣàlátù fún anabi sallallahu alayhi wa sallam kẹ́ tó tọrọ àtìlẹ́yìn gbàtẹ́ bá tọrọ tán. فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا